Aye, caro, ẹ̀kárọ̀ ẹ̀kásán. Then ẹ kú ojúmọ́ níbi gbogbo bí ká tá a bá wà ní orílẹ̀-èdè ìlú Nàìjíríà. Mo kí gbogbo yín. Brọ́dà yín kan yìí náà ni o. ààrẹ almaroof ọmọ Ọ̀rànmíyàn ọmọ Ọ̀yọ́ aláàfin òjò paṣẹ kẹrẹmàdé ọmọ àtìbọ ọmọ ajé òyọkọ lẹ́nu tọ̀tọ̀ nìkan àjìfà ọmọ ajílà láìṣọ ọmọ afọjọ́ gbogbo dara bi egbin hmm. ìdómògùn ni mí akínlàjà ipò tí pọmọ yẹ èkó tó rántí ọmọ lọ́mọ ipò tí ò lọ́kọ ọkọ tí ò lọ́kọ ọfẹ tó mú kínkínní tó fi gbaya lọ́wọ́ aláya ọmọládé ńládé ńládé aláàfin òládé adé aládìkúnlagbà fáláàfin. ẹ̀yin yẹn bá mi ṣí akínní kò ní pọ̀ ibi iṣẹ́ ni mò ń lọ ẹ̀rẹ̀ tí mo gbé tí bá ti ń lọ ibi iṣẹ́ kò ń ṣe ètò tó pẹ́ so mo fẹ́ sọ ọ̀rọ̀ lóríṣiríṣi àwọn fídíò kan wà tí mo post tí ó dàrẹ pé kò yí àwọn èèyàn tí mo dẹ̀ rí pé àwọn ọlọ́gbọ́n nìkan ló mú dání èmi gẹ́gẹ́ bí ẹnìkan ààrẹ Abdul ẹ mọ èmi níwọ̀nba èmi ti sọ o tó o bá gúnyàn to fẹ́lẹ́ tó o roka ẹ fẹ́lẹ́ tó o fò sí kìsì tó o sẹ́ran nínú ẹ̀ ẹni tó bá fẹ́ kó mọ̀ pé kò lẹ́ran ló máa mọ̀ o wọ́n ní ilé ẹni láti ń jẹ èkúté onídodo ní tó bá wo oníkálukú ló ń fẹnu ẹ̀ sọ àmọ́ mo fẹ́ kẹ́yìn yẹn wá tẹ́ ẹ wà lórí ṣóò Yorùbá nation yìí àti ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé rálì tí àwọn èèyàn ń ṣe káàkiri nọmba one mo gbé kudus fún bàbá mi chief imam ilẹ̀ yorùbá bàbá àlọrin ọmọ olúfọ́n ni bẹ́ẹ̀ ni ọmọ olúfọ́n nọmba four ọmọ olúfọ́n bàbá àlọrin òní kọ́kọ́ gbé kudus fún lénìí tí wọ́n bá ní pé ká máa yan àwọn olórí ní ilẹ̀ kóòtù òjire wípé ká máa yan àwọn èèyàn tó ń ṣe aṣojú ní ilẹ̀ yorùbá bàbá Ìlọrin jẹ́ number one person tó yẹ ká kọ́kọ́ mú ní èní ní ọjọ́ orí yẹn tá a bá yọ gbogbo àwa yòókù tá a jókòó ẹmọ Yorùbá máa ń pa kínní kan á ní òun gbórí ìṣẹ́ pàṣẹ òwe ni o onírú àwa yìí pé à ń gbókèrè pàṣẹ ni àmọ́ àṣẹ tá à ń pa yẹn náà ó múlẹ̀ ó múlẹ̀ ìkọyọkọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ẹ̀ ni wípé kò sí bá ṣe wá lè sọ̀rọ̀ tó tá a pàṣẹ náà tó a mọ nǹkan tá à ń ṣe wàláì tí ẹ̀kọ́ bá wò pé a mọ nǹkan tá à ń ṣe ẹ wá jẹ́ kí n sọ níwọ̀nba kíkiní lè jáde ẹ jọ̀ọ́ tí èmi ààrẹ ti ń bá pòsì nǹkan wípé wọ́n ní ká be careful àwọn kan á lójo làárẹ̀ àwọn kan láwọn ò trust ààrẹ ẹ nídìí láti trust èmi o kẹ́nìkan kan má trust mi o ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín kódà ẹni tó ń wò mí sìn ẹ̀yin tẹ́ ẹ̀ fọ́lọ́ mi ẹ̀ ní láti trust mi o ìtí mo kàn ń sọ lẹ́nu oníkẹ́kàn gbọ́ ìtí mo ń sọ lẹ́nu onímọ̀kàn fẹ́ kéèyàn yan list sí ṣé ẹni tá a bá ní tá a bá gbọ́ information tá a bá share ẹ̀ síta iṣẹ́ tí Ọlọ́run fún àwa nìyẹn pé tá a bá ti rí nǹkan tó fẹ́ pa wá lára ká share ẹ̀ síta èmi ò sọ pé yóò bọ́ òní jagun tó bá gbógun wá ẹ̀yin ẹ máa wòran tó bá gbé wá ẹ mọ̀ pé ọmọ Yorùbá gan ti dúró tán àmọ́ tá a bá rí information tí ò ní jẹ́ kó pa ọmọ bàbá tèmi àtàwọn ọmọ ìyá mi èmi máa sọ ọ́ bówù ike ní ẹ èèyàn kan sọ bìkọ́ mo kàn rí pé ẹlòmíì mi ìfẹ́ máa bú ẹ̀yin tẹ̀ ń wò mí bìkọ́ sẹ́ ẹ̀ bá wò mí ọ̀rọ̀ gan ò ní wù èmi náà sọ ẹnìkan sọ ó ní ẹ ẹ jẹ́ ń gbé kíní ìdánimọ̀ ẹ má bínú mò ń drive ní but màá màá try best mi ẹnìkan sọ ó ní ẹ kíní kan kí ló dé táwa ń dẹ́rùbà àwọn èèyàn àwọn tó máa lọ ṣe rálì èmi ò dẹ́rùbà anybody kó lọ ṣe rálì ìkan níbi tí a láti sọ ni pé ẹni tó bá fẹ́ lọ ṣe rálì ìwọ tó bá mọ̀ pé òótọ́ tán má ti ẹnu bọ̀ ìwọ tó bá mọ̀ pé fúyẹ́tù ni ẹ má tẹ̀lé wọn lọ sí rálì ẹ wo sísá mi ìyá òòṣà nígbà tí àwọn ọlọ́pàá kó ìlú ẹ̀ tó kó àwọn ọmọ elégbè ẹ̀ nígbà tó fi ti ọmọ Oòduà hàn wọ́n tó fi ọmọ Akin hàn wọ́n ṣé wọ́n filẹ̀ ó tún dúró tán àmì ah, mo ti gbàgbé ọmọbìnrin yìí wọ́n tún sanwó ètùtù nǹkan táwa ń sọ nìyẹn ẹ jẹ́ ká fi yorùbá wa hàn ẹ bá mi ṣe ẹ̀ kì í ṣe pé kakọ̀ máa sọ̀rọ̀ kakọ̀ máa sọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí kakọ̀ máa sọ lórí pé nítorí pé a fẹ́ ṣe live I want somebody to look at me mo fẹ́ káwọn èèyàn rí mi oníkálukú kan fẹnu já búrẹ́dì tí ò tọ́ bọ́kọ́ tó máa ń dùn mí ni pé àwa tá a fẹ́ sọ òdodo fún èèyàn mi you will never come and listen to us but àwọn tó ń gbé àwọn èèyàn wá kọ́ máa wá bú àbábájá akíntóye ẹ lọ́yà ọlárẹ̀wájú ọ̀rọ̀kùn ẹ̀ I know you live in DC Washington DC ó dárúkọ mi mo ṣe dárúkọ ẹ o sọ pé àjọ mọ òfin ni ìlú òfin dẹ̀ la wà but just because ó sọ fẹ́mi pé ẹ ààrẹ kò sẹ́ni tó bẹ̀ẹ́ àní kò bẹ́ẹ̀ fún àní kò bẹ́ẹ̀ ọ ní ọ̀fífẹ́ ẹ̀ ń torí pé mi gbọ́n ju ẹ lọ ni brọ́dà mi ẹ bá rí lọ́ọ̀yà láńrewájú tó bú ọ̀ ní lẹ́nujọ́ mẹ́ta inú America bíi lo wa. tó lóun lágbára kan òun ni ní kọ́ nífẹ̀ẹ́ má wọ ìlú amẹ́ríkà àwọn míì tiẹ̀ máa ń dẹ̀ nípa mi wọ́n máa ń kàn ń dẹ̀ mi o lè ni kọ́ ni tá ní wọ́ tó ma ní kọ́ ní má wọ amẹ́ríkà yes tẹ́ bá ní mo support oba mo support oba èmi ma sọ tọ́ fún yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń wo ṣóò ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n léere so bí wọ́n ṣe ń fi ìpájìyà wọn nulẹ̀ náà ṣe máa fi wọ́n sọ̀rọ̀ sí àwọn èèyàn níta ń bọ̀ lórí ẹ̀ náà lọ́ya Lárewájú èmi ò bú ẹ o but my question tí mo fẹ́ bí ẹ láti bíi four years tí a ti ń ṣe kinní yìí rálì wo ló ti tẹ̀lé wa lọ rí i'm just asking a question ni o ẹ bá mi post ẹ̀ wọ́n lọ yà ló mi ka comment o because mi tiẹ̀ fẹ́ kí comment ẹ gbé mi lọ́bọ̀ mi wọ́n lọ yà ó ó ń gbé nínú Washington DC mo ti rí mo rí kíní post ẹ̀ torí ó lanu pàkà ó ń bú bàbá Bánjí ìkọ́ ti máa ń sọ fún àwọn àwọn tá àwa tá à ń sọ̀rọ̀ ẹ má jẹ́ kí n pè ní mídíà nítorí pé àwọn mídíà kan wà wọ́n kàn fẹ́ bayé iṣẹ́ yìí jẹ́ fún wa ni ẹ̀ ń gbé èèyàn wá ìyẹn sọ pé irú lọ́yẹ̀ sọ pé ọlọ́run ní jẹ́ kó ń bá bàbá ń ṣe ìdí bàbá Bánjí ti ṣe ó ṣe ó ṣe ìdajì ẹ̀ mi ìfẹ́ lọ sí ọ̀nà tí bá lọ sọ́nà jíjìn màá bu ẹ̀ ń bìbọ̀ mi ìfẹ́ ṣe ó tiẹ̀ tí ó ṣe ìdáta nǹkan tẹ́mi ti ṣe ọmọ iye state táwa ti lọ nínú Amẹ́ríkà yìí lórí rally lọ́yà láríwájú ẹ bá mi send ẹ̀ sí please mo fẹ́ kó. do it on my way ẹ bá mi sọ fún lọ́yẹn pé rálì mélòó ló ti tẹ̀lé wa lọ ó mọye ìgbà ti lọ sí New York ó mọye ìgbà ti lọ sí Philly Philadelphia ó mọye ìgbà tá ti wà nínú Washington ó mọye rálì tá a ti ṣe ó mọye post tá a ti ṣe ó ní ó ní mo tún gbé wọ̀ sí ó ní ẹ ti rí ó ní lábẹ́ aṣọ mi tí bá ti débi sẹ́sì máa gbé yúnífọ̀mù mi wọ̀ ṣẹ́ ti rí àwa ń wọ̀ ni à ń gbé kiri ni ó eléyìí tó mú wá fún mi àti London ló ti sẹ́ndẹ̀ e, ajaruka àwa wà nú ẹ̀ ìyá mi Rukayat lára àwọn olórí wa ní media presenter ni àwọn náà sẹ́ndélé wọ́n wá sílùú ìyá lọ fíṣìtì ẹ̀ lọ́dọ̀ ẹ̀tọ́ fíṣìtì nǹkan tó mú bọ̀ ọ́ tún mú nǹkan bọ̀ fún wa nítorí wọ́n ríṣẹ́ tá à ń ṣe. Now let me tell you this if anybody want to talk about Yoruba nation make sure pé o nípa tó ti ṣe ń bẹ̀ don't just come online and be talking and be ranting tẹ́ ẹ̀ bá ríṣẹ́ ṣe èmi níṣẹ́ lọ́wọ́ o iṣẹ́ ọwọ́ mi dẹ̀ tó mi jẹ bọ̀dé mi bá sọ fún yín pé nǹkan kan rèé o tí mo pass information nobody I repeat nobody will tell me not to pass my information on my own on, on my own space nítorí pé information tèmi ń pass yẹn èmi fẹ́ eré fún ọmọ mi àmọ́ tó jẹ́ ọmọ jagunjagun tó jagun SOJ ó ti pè mí brother mi ni SOJ ó ti pè mí ó ní ààrẹ ẹ fún wa ní voice yẹn full voice yẹn mo fún wọn káwọn bọ́ọ̀sì lè mọ ọgbọ́n ẹ̀ máa múra ẹ kò bọ́ sórí bíi mo sẹ́ni kíní yẹn lánàá ẹ kò ń sọ̀rọ̀ akọ́kọ́ ń sọ̀rọ̀ ẹ̀ẹ́n kò yẹ kó pọ́sẹ̀ síbi kò kẹ́tẹ́ ò ń dẹ́rùbà àwọn èèyàn kí má dẹ́rùbà àwọn èèyàn kọ́ lọ pọ̀ ọmọ lọ́mọ ẹjọ́ torí ọlọ́wọ́ gbọ́ ọmọ tó ti mú wálẹ̀ tó mú tó fún jẹ tó kú yẹn jọ́ torí ọlọ́wọ́ tó lè bá mi jí wọn padà that's my question fẹ́ẹ̀ tẹ máa ń tẹ ní kọ́mẹ̀ntì tí kò mú ọpọlọ wá kọ́mẹ̀ntì tí kò mú orí pípé wá kọ́mẹ̀ntì tí kò tiẹ̀ ní sọ fún yín pé yes à nǹkan tọmọkùnrin yìí sọ yìí ó right o báwo lèmi ṣe máa jókòó nílùú òyìnbó tí mo wà ní comfort zone mi gẹ́gẹ́ báwọn idiot kan ṣe máa ń sọ àwọn idiot àwọn òpònú àpà abùjùà náà ní ẹ eh, ààrẹ you stay in you stay in America òun sọ kò sílé òkò táwa ń sọ lé ló yẹ kẹ́ mọ̀ nítorí pé àwa ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ò nígbà kí èèyàn kọ́kọ́ gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ náà wáyé tẹ̀sí máa máa sọ fún wa pé ká ju information sẹ́yìn ò mọ̀ pé information tá à ń jù yẹn a fi ń àwíyá boys ni gbogbo àwọn obìnrin tá a ní bí obìnrin mélòó ló lóògùn bọ́n lọ́wọ́ àwọn ìyá wa mélòó tó ntaja. No mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n kàn lọ bẹ̀rẹ̀ sí wọ́n á yìnbọn ẹ wá ń sọ̀rọ̀ October first ọ̀dẹ̀ kan òpònú kan sọ fe mi ó ní thank you for the star ó sọ fún mi pé nǹkan tí ba Bánjí bá sọ làwọn gbọ́ ṣé o fẹ́ gbọ́ So fẹ́ gbòdodo ọ̀rọ̀ ẹni tí tí bàbá Bánjí bá sọ àwọn tá a máa kọ́kọ́ gbọ́ rè kẹ́yìn tó gbọ́ ẹ má máa ẹ má máa mí sọ̀rọ̀ mọ́ra wọn ẹ lè máa lọ sáwọn tẹ́yìn rí four thousand tẹ́yìn wo four thousand lọ́dọ̀ wọn o èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò kí ẹ̀ tó fi jẹun but information táwa bá mú wa confirm ni ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ẹni information tèmi bá pass èmi ààrẹ confirm ni kẹ́ẹ̀dì gbàgbé information mi is confirmed ẹ lọ yẹ̀ wò bá yẹ information ẹ wò later ẹ padà wá rí pé ọ̀rọ̀ tí bọ̀bọ́ yìí sọ confirm ni níjọ́ kìíní àná mo sọ fún yín nípa òye onítìrí pé kí màmá má declare yorùbá nation gbogbo yín mú ẹnu ẹ̀hán mi jẹ at the end of the day màmá yìí mi ìbú o ó ti divide wa if you like tẹ́ bá fẹ́ràn kẹ́kẹ́ gbọ́ àwa tá a wà ń bẹ̀ tá a ṣe mítì lọ́sọ̀ọ́ lóru la mọ̀ mo ṣe mítì débi pé inú ti ń bí ìyàwó mi gan mi ò ní time fún ìyàwó mi ní mọ́ nínú ilé á ní gbogbo gbàṣá torí mi máa ń báyàwó mi dán wẹ́kẹ́ gan ló bí súnmọ́ tí bá wà lé àwọn ọmọ mi gan máa ń mọ̀ pé mo wà nulẹ̀ bí ṣe bá sọ máa ń ṣe ẹ̀yẹ gan ìbínú mi náà at the same time déédéé ni o ní time for every meeting upon meeting upon meeting ṣèbí nítorí kílù wa yìí kọ́ má ba ìlú jẹ́ fún wa ni àwọn ò rẹ́dì láti wé jogun pẹ̀lú anybody bọ̀tọ́ bá wá àwọn Yorùbá ti dúró tán nǹkan tí mò ń try láti ṣàlàyé fún yín nìyẹn náà lọ́ra láàrin iwájú ó ń bọ́ta ń bu ọ̀nì ọ̀fìfẹ́ ẹjọ́ torí ọlọ́run kí lọ́ni ọ̀fìfẹ́ fẹ́ ṣe fún hanu yorùbá nation gbogbo ilẹ̀ ti mọ̀ pé gbogbo àwọn ọba wa olú olóṣèlú ìbọn wà lórí wọn and I continue saying the same goddamn thing every goddamn day fún ẹ̀yin tí ẹ̀ ní ọpọlọ ẹ jẹ́ ká ṣe tiwa fi wọ́n lẹ̀ tó bá tú àsìkò oníkálukú máa júbe ilé bàbá ẹ̀ gbogbo ọba ẹ fi wọ́n lẹ̀ bọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀ fine ẹ ti believe pé if you don talk tó bá bọ́ láti wá bu aláàfin ò lè rérò rẹ aláre tó bá bọ́ láti wá bu ọ̀ní ọ̀fìfẹ́ anybody ò ní so you need to keep quiet wọn rí èèyàn fi ẹni tó bá ní àgbàlagbà tó bá ní aṣọ tó bá láṣọ lórí kọ ò ní bọ́ síta kó máa búyàn sórí pé mi ìbú ẹ bọ̀ tó bá wá fún mi ó mọ̀ pé mo wà ń lé ìbú ẹ bọ̀ mo kàn sọ pé dákẹ́ ẹnu ẹ brọ́dà mi dákẹ́ nǹkan tó bá mọ̀ ló mọ̀ so bí ní lọ́ọ̀yà mi kò mọ̀ kankan bí ipò wa jẹ́ lọ́ọ̀yà ìyẹn mi kò mọ̀ gbogbo tó ṣẹlẹ̀ ní Yorùbá nation you don't know shit ẹ máa jáde ẹ fún àwa ẹ credit wa I drive five hours to New York City all the time mo drive two and a half hours lọ sí Pennsylvania Philadelphia I drive thirty minutes thirty fifteen minutes lọ sí eh, eh, Washington DC ṣebí lórí kinní náà ni how do we want the awareness wọn ò sọ fún yín pé èèyàn kankan lọ́jà ìkọ́dọ̀ sọ fún yín October first yẹn àwọn tó ń bá yín dààmú Baba bàbá doesn't know about it nǹkan tẹ́mi sọ nìyẹn náà ọkọ sọ ẹ̀kan tí bàbá èmi ti sọ fún yín tí gbòó bá sọ̀rọ̀ tẹ́bá bínú ìpáwà yóò gbọ́ àwọn oníṣó ní flefle ni tẹ́mi bá jó ní flefle kí n máa ní ọ̀yà Ìgbòho record talk let them hear your voice àwọn òsínú Ah, àsínú wọn àsínú wa ẹlẹgbẹ́ àbágbò wa kó wa sọ̀rọ̀ olórí burúkú yín náà lẹ máa gbé wọn wá tó bá wa jábọ́ ẹ wá mú ọ̀rọ̀ tó fi jábọ́ yẹn ẹ rò ẹ rò mọ́ lẹ́sẹ̀ inú pimiti kan nìgbòho wà ìgbòho ló wà ló kàn sọ̀rọ̀ lẹ́gbẹ́ síta lani kó lọ bá wàbá kó lọ bẹ wàbá ó wá ń sọ fún mi ààrẹ àmọ́lùfà wo òórùn ẹ̀ṣẹ̀ báwo tiẹ̀ ṣe jẹ́ section wo ló wà nọ́bà kí ló wà nínú ọdún ṣe Yorùbá nation tó bá jọ́ ni wa jọ́ ni wa dọ́wọ́ àní kò búyàn àwa kò rán iṣẹ́ pé kò bú àgbàlagbà bàbá ìyálàyà ẹ̀ lọ ní jẹ́ confam ni mo sọ yes àbá ìyálàyà anybody wa ló jẹ́ Ọ̀nífẹ̀ Ọ̀nílé-Ifẹ̀ ẹ jẹ́ àgbàgbé pé mo jọmọ Ọ̀yọ́ èmi ò máa ń sínú àwọn máa tó máa fi rọ mo mọ ibi tí agbára wa dé lọ́yọ̀ọ́ mo mọ ibi tí agbára Ọ̀ní dé oníkálukú ní agbára lórí domain ẹni Ọ̀ní of Ife is a king ẹ gbàgbé ọba politician ni a ti gbọ́ ọba òṣèlú ni a ti gbà wọn ní ẹ̀bù wa ó ti yé wa òkè ẹ̀yìn ẹ̀bù ara yín tí ó bá sí pé gbogbo wa including me orí wa gan ò fẹ́ pé nítorí pé ńgbà táwọn Awólọ́wọ̀ àǹkó tó gba independent fún wa they are twenty three twenty four twenty five kí ló dé sixty years old forty five fifty years old ẹ wá ń pariwo ẹ̀yin bàbá wa ẹ wá lọ jáde àwọn ah, bàbá yìí ní kú omi kankan mo ti sọ fún ìbọ̀dé mi ò ní tẹ́ wọn àwọn kan nítorí pé ẹ̀ṣẹ́ mi náà tọmọ ẹ gbàgbé yẹn kó ṣe pé mo tọmọ wọn kọ́ èmi tí èèyàn bá fi ọdún méjì mẹ́ta jù mí lọ I have to give you your respect torí respect is for reciprocal but tó bá tó bá kick against respect tí mo fún ẹ yẹn màá fún ẹ jẹ alukurani gbọ́ so ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí mò ń sọ ẹ wa calm down mo ti fire ẹ wa calm down now ọ̀rọ̀ tí mò ń sọ ni pé rally tí wọ́n ń sọ ní ọ̀la bàbá Banji Adéníran will never come out and tell you yóò ti yẹ yín bàbá will never tell you pé rally máa happen o bàbá ò ní bá yín sọ láéláé bàbá lè ní ẹ ṣe rally bàbá ò ní bàbá ò ní sọ pé kẹ́ declare wọ́n á fẹ́ bẹ ìyá wa onítìrí torí láàrin tún lè wá fún mi pé òun ní kí n bẹ̀bẹ̀ ṣe rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ìyá onítìrí ni pé màmá onítìrí ẹjọ́ torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ràn ẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ ẹ́ tú bàbá wa MK Abiola hmm. a dẹ̀ dúpẹ́ pé ẹ jáde ẹ sọ́pọ́ọ̀tì ọ̀rọ̀ yìí ẹ wá bọ́ta bọ̀tì ìyá mi gẹ́gẹ́ bọ́ yẹn máa sọ fún mi èmi gọ́gọ́ fúnra mi èmi náà mọ ibi tẹ́ dúró sí o màmá ibi tẹ́ stand sí I don't really understand now ẹ ti divide wa ẹ jọ tó rọ lọ ẹ tún àárín yẹn ṣe fún gbogbo àwọn òpònú tí ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ti pè ìyá onítìrí màmá onítìrí refuse to pick up the call ó dẹ̀ fẹ́ lẹ̀ mọ́ gbòó kò lè possible now Baba Agbalagba at eighty something years máa yẹn àti professor Adéníran náà wọ́n lé wọn kó lẹ̀ Baba, wọn wọ́n lọ dúró ti ọmọ wọn ní ìlú Benin Republic And you wá ń so trash. to my own understanding my money to ń bẹ̀ yín ni o èmi ò ní bú you, yai, ìyá yìí mi ò ní but nǹkan to understand ni pay mama, ó ti divide the o Come bá ń mama, I can kàn ń respect yín ni o nítorí gbogbo ẹ̀yin obìnrin ìyá lẹ jẹ́ fún and I will continue saying it ìyá ni we only give you respect nítorí pé ẹ jẹ́ yawa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ tún àárín yẹn ṣe ẹ lọ tún ibẹ̀ tó ọkọ tí ń dúró dè yín àwọn kan wá ń bú ẹ wo orú bàbá ẹ wo orú lọ́ọ̀yà Lanre tí yẹn ń bú bàbá adé ní Akíntóyè ní adúrú gbogbo nǹkan tí bàbá àgbàlagbà ń ṣe tí bàbá yẹn kò rí lẹ́sùn kò rọ́nà sùn ṣé bàbá ẹ̀ ló wà yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ya wèrè o gbogbo ẹ̀yin tẹ́ ń pàṣẹ bú sí bàbá dé bàbá Professor Akitoye ẹ ti ya wèrè o ṣe rí any one of you tẹ́ bá ti bú bàbá Akitoye wà látàlẹ́ ṣe ti gbọ́ gbogbo anybody tó bá ti ń bú bàbá Akitoye Ìgbòho lẹ́ ń bú ẹ ń bú gbogbo àwọn tá a wà lẹ́yìn wọn ni ẹ ní nǹkan kan pàtó kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa láti máa bú bàbá tó ń sọ fún wa pé ká dúró èmi ò mọ ibi táyì ti dim ti ibi tẹ́tí tẹ́tí tẹ́tí dream ti yín wípé the the man in question tó jẹ́ ká lọ akọ ní olóṣèlú ni bàbá ó fẹ́ play game ẹ jẹ́ kí bàbá yẹn play game náà ká rí now ẹ jẹ́ kó play game wọ́n sọ fún ààrẹ ẹ ìwọ náà àti ẹ̀mọ́ bí tó ń ṣe tó bá òun ṣọ̀ṣáká òun ṣòṣòkò ẹ fi ilẹ̀ fún mi bàbá anybody nínú yín nínú gbogbo ẹ̀yin dẹ́n sọ̀rọ̀ ẹ bàbá ìyálà ìyá anybody nínú yín tó bá ti rí mi tí mo lọ kàfé fún olóṣèlú àbí tó ní olóṣèlú kan fún mi ló kó jáde kó sọ fún mi náà. What the fuck is wrong with you guys? Àwa tá ń ṣe kí nǹkan lè da, àwa lè ń bú. Àwọn tó ń gbèrò wá sórí show kan máa bú bàbá ẹ̀ bú wọn. Mo rí gbogbo àwọn ta lọ àjọ agitate mi ò ní dárúkọ because mi tẹ̀ fẹ́ kéèyàn kan rí mi fín. Ọkọ lé ni mímì ìdẹ̀fẹ́ ríyàwó oníyàwó fín. Àmọ́ mi ní dárúkọ bọ̀ ẹ lọ tún èrò inú yín rò ó ẹ lọ tún rò ó tó bá yẹ pé kẹ máa gbéyàn wá kán máa bú bàbá Banji Akíntóyè kọ́ máa sọ̀rọ̀ sí wọn nítorí pé ẹ ti support of unity onítìrí kò lè work o wàláì kò lè work o òdodo ọ̀rọ̀ kò ní ní ká má pumi mo mọ̀ pé má ti bú mi o mo mọ̀ pé àwọn tó máa bú mi má ti bú mi bí o èmi ò kíá o bọ̀ òdodo bẹ̀ tí mò ń sọ fún yín ni pé ìwọ Professor Banji Akíntóyè ìwọ tí o bá gbé èèyàn wá sí Professor Banji Akíntóyè lórí tí o ò caution náà ò ń ṣe yorùbá nation ẹ bá mi screenshot àárín yìí ìwọ to o ti ń bú tó ti gbé anybody wá sí orí ètò ẹ kó wá sọ̀rọ̀ tó wá ń bú professor Banji Akitoye, wọn ń ṣe yorùbá nation ìwọ tó o bá gbèyàn wá sí orí ètò tó wá ń bú ìyá onítìrí náà wọn ń ṣe nation bébí ṣe máa pùtẹ nìyẹn ẹ lo ọpọlọ yín ẹ lo ẹ lo thirty six yín ẹ jẹ́ kí brain yín ẹ jẹ́ kó ṣiṣẹ́ why are we doing all that nítorí kíni nítorí pé ẹ fẹ́ rérò èèyàn two hundred and sixty something ló ń wò mí ìsìn tó bá máa fi dọ́là di five thousand so why tá n ta aláàmú ẹ dẹ̀ lọ wá ṣẹ́ṣe mẹ́ẹ́ ẹ lọ ṣiṣẹ́ náà ẹ wo ibi iṣẹ́ ni mò ń lọ òun ní tẹ́ bá wa tẹ́ bá wa ara mi ẹ rí ẹ rí tó wà ń bẹ̀ òun rèé nísàlẹ̀ iṣẹ́ ti rí mi gbọ́dọ̀ fi hàn yín tó ṣẹ́ ti rí lọ́wọ́ sàlẹ̀ ibi iṣẹ́ mò ń lọ yúnífọ̀mù mi ni mo kó sílẹ̀ lẹ́yìn yìí mi rèé kí ló wá ṣe yìí tẹ̀ ṣe bí wèrè ẹ lọ ṣiṣẹ́ náà ẹ yé jókòó sórí kíní kẹ máa fi Facebook ẹ máa fi pawó ẹni tí ò lọ́kadà ti lọ́kadà ẹni tí ò ní mọ́tò ó ti ní mọ́tò ẹ ti ń ra mọ́zù ẹ ti ń ra Toyota ẹ ti ń ra Jeep ẹ ti ń ra anything ẹlòmíì tí ò ní kiri gan ti ń kan lé now ẹnìkan wá jáde ó pè wá ó láwa credit card la fi ń live ìyẹn màmá onítìrí o ẹ bú màmá o ó ní credit card náà fi ń live wọ́n dẹ̀ sọ ó ti gbèlú ìrí o àbí ẹ bú o èmi ò dẹ̀ rẹ́dì láti bú ìyá yẹn bọ̀ ẹ jẹ́ ká máa rò dáadáa torí owó oògùn táwa ń ná owó oògùn tá à ń rí o la fi ń pass information sí nàìjíríà owó oògùn wa o la ń send sáwọn èèyàn so why why you guys keeping saying rubbish about àwọn tó ń tó ń agitate ẹ mú olódodo ẹ mú onírọ́ fúnra yín ẹ lo thirty six ẹ jókòó kẹrù àrò àti ọ̀dọ̀ fi yín pé ta ló ń sọ ta ló ń ṣe yorùbá nation gidi nu wa àwa ẹ rò pé nítorí pé You kankan ti ń jókòó for four hours every day Don't fún out stupid information Don't fún in information tí right information tí make no sense Don't fọ́ bàṣẹ ẹ̀ fún yín ẹ̀ one ń sọ̀rọ̀ wo bí aláre ṣó Show ẹ̀ gan o máyé kébì àti ẹ̀ bẹ̀rẹ̀ o tó bá pò fẹ́ gba star ni mo lè fún ẹ ní me. o níwọ̀nba tó níyẹn torí èmi mo lẹ́nu ju ẹ lọ kó ṣe tẹnu ṣó ara call kọ́ lọ́n ṣe má dárúkọ mi ẹ̀ àdàmà ó lè pè mí me? ṣé bó mo nọ́mbà mi wákàtí kọ́ mi pé.